àwọn èèyàn ní èyí èsì nítorí pé ìtumọ̀ lè dípò rẹ̀ gángan ṣùgbọ́n ọ̀gbọ́n tẹ́rí yẹn ismu mushtaq orúkọ tá a fàyọ látara nǹkan mi gbogbo orúkọ tá a bá ti fàyọ látara nǹkan mi wàlẹ́ ìsà isman jamidan dé èso kọ̀pọ̀rọ̀ gidi kan tá a mú jáde nínú nǹkan mi lọ́dún màánà ọgbọ́dọ̀ méjìlá. gbogbo orúkọ tá a bá ti fàyọ nù nǹkan mi ọgbọ́dọ̀ mi tìmọ torí pé ní ìsìn ìyá wọn ọkàn tó jáde táwọn ní ẹ gbọ́dọ̀ sọ so níta sọ fún wa ní pé Ọlọ́run lọ́dọ̀ sí à ismun jamidun àmì ismun mushtaq tó gidi ni àbókọ tá a yọ látara nǹkan mi lè dáhùn nítorí iná ló bí wàhálà láti ayé tó ti pé iná alimami ti bá wẹ̀ àtiwájú fáwọn olùmọ̀ nípa náà ó ní Allah ismu mushtaq ó kọ́ tá a fàyọ látara kankan ni látara kí wọn ti fàyọ látara aliha ya'lahu aliha ya'lahu. أله بمعنى عبد يعبد أجوسي أجوسي يعني في أنت أجوسي ìtumọ̀ Allahu nù ẹni tá a jọ́sìn fún lódodo ìtumọ̀ Allahu nù torí ẹ̀ lẹ́sẹ̀ rí tó fi jẹ́ pé n ò pe ẹlòmíì pẹ̀lú orúkọ rẹ̀ àbí sàlá jọ́sìn fún lódodo tó yàtọ̀ sí Allah kò sí torí ẹ̀ nígbà tí a máa sọ pé ọlọ́run ní Yorùbá níta àgbàlérò pẹ̀lú rẹ̀ ni kó ní ọ̀hún lórí wa ọ̀hún tó sì ní lórí wa náà ni pé ó ní ìwọ ńlá kan lórí wa ìwọ nípa àbọ̀dọ̀ jọ̀kẹ̀ ẹnìjẹsẹ mùsùlùmí Yorùbá àwọn túmọ̀ rẹ̀ sí nǹkan nípa káwa mùsùlùmí làwọn ẹsẹ̀ fáwọn sọ pé ọlọ́run nígbà wọn sọ ni pé kí ni ọlọ́run ọlọ́run kọ̀ láyé pọ̀ tẹ̀lé pé àbọ̀ ronú ó bí àbọ̀ ọ̀nà bí olùsèlèjọ ọlọ́run lásán tó ṣe pé kò ní gbogbo nǹkan tọ ìtumọ̀ ọlọ́run ó ní ìtumọ̀ ní ìdí lápá mọ́ ní ìtumọ̀ tó torí ẹ̀ sábà wá túmọ̀ rẹ̀ léde ìtiwa náà kò sí tó burú mẹ́ ṣùgbọ́n ìtumọ̀ tó ṣe pé ó lè bí nǹkan míì àbọ̀rọ̀ fi túmọ̀ orúkọ ọlọ́run ọlẹ́dàá wa gẹ́gẹ́ bí lédè haúsá gẹ́gẹ́ kò bá ń jìjì a ah, àmì sọ bangidi o bangidi wa nítorí kó túmọ̀ sí nǹkan míì wọn ló ta kankan tí ń sìn tẹ́lẹ̀ ní lágbọn àbíkan níbi tí Islam kọ́kọ́ wọ Nàìjíríà láwọn àgbọn bọ̀nú so wọn pè ní gidi gidi yẹn lágbára òòsàn ńlá tó lágbára ni ìgbà tí Islam wá dé wọn á ní ọlọ́run láàmásùn wọn á ní ah, aláwọ̀ yìí gan-an òun gangan ni bàbá gidi. adékè aláwọ̀ sáǹsì ní kíni ògbà jíjí àbọ̀dọ̀ kọlọ̀ ní ògbà jíjí o sẹ́yìn yorùbá ní ọ̀bà jíjí àbí òye tó àbọ̀dọ̀ pé bẹ́ẹ̀ ọ̀wọ́ọ̀hún àbí ká ti ti máa lọ pé kíni ọ̀nà ìwọ sì máa mà lọ́kàn rẹ pé tìmọ̀ ọlọ́run tó sọ ní pé kí ni ó ní ìwọ ńlá lórí wa kó nìkan la gbọ́dọ̀ sìn àbọ̀dọ̀ sìn kà mí yàtọ̀ sí. inna Allaha rabbi wa rabbukum èmi pẹ̀lú yín jọ dọ́gba fil ubudiyya èmi pẹ̀lú yín àjọ dọ́gba fil ubudiyya kó gbogbo ọwọ́ àtẹ̀mí àtẹ̀yẹrú ọlọ́run lájọ dé ṣùgbọ́n ìyàtọ̀ sí nǹkan bẹ láàrin ànábì Ìsá àtàwọn ànábì yòókù báwo èèyàn tá a jẹ́ tálákà ò ní pé ẹrú ọlọ́run làwọn náà ṣùgbọ́n àwọn ń kọ́ òjíṣẹ́ ọlọ́run ni wọn àwọn èso òjíṣẹ́ ọlọ́run ọlọ́run gbé wọn ga tá a yọ ọkọ̀ ojú wa tá a jẹ́ mẹ̀kúnnù ó ṣe wọ́n ní pé ní òjíṣẹ́ rẹ̀ torí pé ní ẹ̀sà làwọn àmọ́ jíjẹ́ ní ẹ̀sà wọn tọ́wọ́n tọ́ lọ́wọ́ fẹ́ẹ́ rọbí ọlọ́ọ̀bù àdúgbò ó ní gbogbo bí tẹ́lá ti rí fàbùdù nínú alukur'an fọ̀rọ̀gbọ̀dù lọ́ha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ ní wàhídù fàbùdù ó nìkan ní ẹ máa sìn ìtumọ̀ rẹ̀ ní torí pé gbogbo ẹni tó bá ti sin náà tí ò sin lóun nìkan kò tí ì sin lọ́wọ́ gbogbo ẹni tí ń sin náà tí tún sin nǹkan mí ìsìnlọ ntúnsìn nǹkan ní ìpapọ̀ mọ́ lọ ìpínlọ ìpín nǹkan ní ìpapọ̀ mọ́ lọ ìdúró ẹran lórúkọ lọ ìdúró lórúkọ nǹkan mí kí lórúkọ wọn ọ̀sẹ̀ bọ̀ ìsàdì ọlọ́run tó sàdì nǹkan mí tó yàtọ̀ sọ̀rọ̀ kí lórúkọ wọn ọ̀sẹ̀ bọ̀ ìfọ̀ ọlọ́run ọba fura ìtúnsìn nǹkan mí fura kí lórúkọ wọn ọ̀sẹ̀ bọ̀ ẹ̀rípẹ́ sìn níbẹ̀ kí èèyàn mọ̀ pa ọlọ́run mọ iye orúkọ kan mí tẹ́lẹ̀ omi ti fi láàrin ọ̀sẹ̀ ẹbọnù anabi sallallahu alaihi wasallam wọn ni man halafa bi ghayri Allah faqad kafara aw ashraka gbogbo ẹni tó bá fi nǹkan mi tẹ́yà tó sọ́nà ọba gbura ó ti ṣe kẹfẹ́rí sọ́nà ẹni tó wá gbọ́rọ̀ wá ṣe é méjì pé àbíkọ́jẹ́ pé dáná lè sọ ni kó ti ṣẹbọ sọ́nà èwo lọ́wọ́ adánú méjèèjì nọ́mbà burúkú méjèèjì torí di eléyìí bá a kojú kánikẹ́ máa ń sìn ẹ́ gbọ́dọ̀ sí nǹkan mi papọ̀ máa. هذا صراط مستقيم eléyìí ni ojú ọ̀nà sọ́la gàárà gbogbo ànábì sèrọ́ọ̀tù mùsàkìm náà wọ́n pa àwọn èèyàn lọ síbi rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ pé sèrọ́ọ̀tù mùsàkìm ọ̀nà kan sọ́la gàárà gẹ́gẹ́ bó ṣe wá náà àdìgbà abdullahi bin masoud ọ̀bí ọlọ́ọ̀bù àmì wọn nàbí sọ́lá sọ́la fàlà kalẹ̀ wọn ni hàdà sèrọ́ọ̀tù lọ́ọ̀hìn wọn wá tí wọn yà wọn là kéékèèké sọ́tún àtòsí rẹ̀ wọn ni wàá lè fi sóbò àwọn ojú ọ̀nà yẹlẹyẹlẹ ni lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà tọ́lọ́tọ́ làgàrà ojú ọ̀nà ọlọ́run pé méjì ọ̀kan náà ni iná ni gbogbo anábì ti ń pèpè lọ sídìí rẹ̀ iná sì ni Islam hada sirọ́ọ̀tù mustaqim ẹ̀dá gbogbo ní anábì Ìsá tọ́sọ fún wọn wá sí ọlọ́run kó ẹ̀rí inú àwọn ayé àkùrọ̀ àmì tọ́lọ̀ mú wa lọ́kọ̀ọ̀kan ànábì báyìí kírun ànábì báyìí kírun ànábì báyìí kírun ànábì báyìí kírun àríkà ànábì kan kọrin ojú kọrin kó jó bá wò pé kíni. so ẹ̀ẹ́dà sọ̀rọ̀ tó ṣùgbọ́n ojú ọ̀nà yẹlẹyẹlẹ tí ń bẹ lọ́tún àti lọ́sì ànábì sọ̀rọ̀ àti wà látàn àwọn èṣù wà ní iwájú ọ̀nà kọ̀ọ̀kan tó ń pa ìwọ mùsùlùmí ó ti pèlè ojoojúmọ́ nínú ìrìn rẹ lẹ́ẹ̀mẹ́tàdínlógún kí là ń sọ. اهدنا الصراط المستقيم ìwà máa nàlọ́ sí ojú ọ̀nà tuntun wọn wà ní ẹ̀rí fún ọmọ náà ń kú tí wọ́n kọ́ ọmọ náà àwọn sì mọ̀ náà dàn ẹni tí ọmọ náà ti ń tanra rẹ̀ ṣe ti ń kọrin tí ń tó yàgbẹ́ tí ọ̀tá bá tí olùdí ti ń tanra rẹ̀ jẹ ẹ tí nǹkan bá da tá a bá tún ní ọlọ́run jẹ́ ọ̀dà kalẹ̀ tó burú tó burú burú ìtumọ̀ ẹgbẹ́ lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sàkínà nínú ọ̀pọ̀ àdàtà ìgbà tẹ̀sẹ̀ wà nílẹ̀ sójú ọ̀nà tuntun ẹ̀ gbọ́n tó lọ́nà tó náà kúrò àná yà wọ́n lè dínà àmàlù àmì ẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ̀ tún gbàgbọ́ lódodo. so ó túmọ̀ sí pé ẹ̀ gbọ́dọ̀ yẹ kúrò lórí ìgbàgbọ́ òdodo yà wọ́n lè dínà àmàlù sàkúrò illa wa antum muslimun ẹ̀kọ́ ayọ̀ náà nípa àpapọ̀ ayà rẹ̀ ẹ̀ ti gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ pé ẹ jẹ́ mùsùlùmí hmm, ọlọ́ọ̀tọ́ dá wa lò tọ́rọ fẹ́ràn àwọn àkọ́fẹ́ ká wọ náà gbogbo bí nǹkan bá ti kan tó má fi Islam lẹ̀ gbogbo bá bí ìbátan ò bá ti lè pọ̀ tó má gbà pààrọ̀ pẹ̀lú Islam. فلما فعيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأن إنا مسلمون ربنا آمنا بما أنزل ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا معك الشاهدين ومكروا ومكر الله ومكروا ومكر الله والله خير الماكرين wọn fi sọ bí màláìka ti ṣe fún ìyá ànábìrì sáni rò fún òbí ànábìrì sáni ṣùgbọ́n nínú àwọn àyà tó tẹ̀lé ìró òdùnnú bíbí rẹ̀ àti tí ó gbélé ayé wá ṣe ọlọ́run ọbọ̀ sọ fún wa nípa bí wọ́n ti ṣe bí àti bó ti ṣe dé àti bó ti ṣe wá sí àwọn nǹkan tá a ní yóò ṣe tí wọ́n bá bí òun nínú sóràtò alẹ imran yìí àlàyé ẹ̀kọ́ sí wẹ́wẹ́ rẹ̀ wá wá nínú sóràtò mariam àlàyé náà ti ṣe bí tìrìkọ alukuran tẹ̀lé ọ̀gá pọ̀ kìí sọ̀rọ̀ kan lẹ́ẹ̀mejì kọ́mẹ́tẹ̀ ike wíwá tó wá láyè kejì ó tún nítumọ̀ ní ọ̀tọ̀ yàtọ̀ sí ètò ìṣíwájú yàtọ̀ sáwọn tá a bá ń kọ òye ní ìdíjà nǹkan fẹ́ kí péjì ọ̀pọ̀ àmọ́ bá ti ṣe táwọn máa rí péjì ọ̀rọ̀ kan náà àdéhì kan iná lọ dẹ́rì fún ìwádìí oríṣi mẹ́wàá tá a tẹ̀sí àwọn máa rí péjì àdéhì lẹ́mẹ̀wàá tẹ̀sí àdéhì kan péjì kan àdéhì kan péjì kan ten pages fa àmọ́ àti comment oríṣiríṣi tẹ̀lé yìí lé ìwádìí three hundred pages ní fa bẹ́ẹ̀ tí wọ́n kó gbogbo ẹjọ́ tí wọ́n yọ nǹkan tó rí fíìsì ń bẹ̀ gbogbo ojú thirty pages lọ yàtọ̀ sáà lùkùrọ̀ kò sí ọ̀rọ̀ kan tó náà wọ́n bá sọ lẹ́ẹ̀mejì ẹ̀yà kó jẹ́ pé ìtumọ̀ tuntun ní mú wa ìtumọ̀ tuntun ní mú wa ọlọ́run sọ fún wa bí kíkà tó sọ́kà náà bèèrè ká ti dá ibi tó ti délé ayé ó ti ṣiṣẹ́ tó lọ́wọ́ máa ní ọ̀jẹ́ ó sì ti sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ọ̀nà àti ọlọ́run ọba tó dá mi tó ti dẹ́yìn náà ilé ìlójú ọ̀nà tó tọ́ ọ̀nà bèèrè ká ti dé ojú bẹ̀rẹ̀ sí ní pẹ̀tẹ́. ó ń pèpè láàrin àwọn èèyàn yìí ó ń jíṣẹ́ ọlọ́run ọba fún wa ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ orí pé wọ́n ń pèpè wọn náà ni wọ́n wà ọwọ́ àfúrà à ń pè wọ́n kí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ àìgbàgbọ́ ni wọ́n fi ń dá wa lóhùn à ń pè wọ́n kí wọ́n má ṣẹbọ ẹbọ ṣíṣe ni wọ́n mú lọ́nà à ń pè wọ́n lọ kí wọ́n ọba gbọ́. wọn ni làálàá sọkàdà ntọ ọgbà wọn lórí ẹ làwọn máa ṣe alìjẹnjì làlọlọ fún wa ó ní ká máa tẹ̀lé papọ̀ máa ń tó ti wá nínú tàwùràdà èyí tá a bá tọ́ka sí pé ìdájọ́ rẹ̀ wọ́n ti parẹ́ onìkan náà lẹ́ẹ̀fì lẹ̀ wọ́n ní rárá o èyí tá a wa tá à ń ti dáa dì mú nínú tàwùràdà làwọn máa ṣe anabi Isa sáré kí gbogbo bó ń ṣe ń sè wọn ọgbà tó yẹn gẹ́gẹ́ bí anabi Muhammad náà sallallahu alaihi wa sallam nígbà tí anabi bẹ̀rẹ̀ mọkà mẹwọn tí ń pè àwọn èèyàn tí ń pè wọn tí ń pè wọn wọn ọgbà tiẹ̀ wọn ọgbà tiẹ̀ kàkà fún ọgbà tiẹ̀ wọn ọgbà kálukú kan fún wọn pé kí ló ṣe Muhammadu kí ló ṣe Muhammadu tọ́sọ̀bà ọ̀sọ̀bà ìyẹn ni kó fọ́ nà àwọn baba ńlá rẹ̀ lẹ́yìn tó bá ti yọ tó bá fi àwọn àkọ́kọ́ ẹ̀ gbà sílá ọ̀gá ẹ̀ wọ́n ti ẹ̀sìn náà sọ̀ bá àsódodo ní subhanallah tó fi ní iná ló mú aríru ẹnìkan fún Abu Lahabi ọ̀kan nù àwọn àgbà ọ̀daràn tá a mọ̀ nínú ẹ̀sìn Islam tó fi náwó báyìí sáà lẹ́yìn ìṣúná àti ìmọ̀ pépé torí Islam kájọ ńlọ fún náà ló ti kó wájọ ká dáa fún ọ kótó tọwọ́ padà Al-Qur'an وتبت يدا أبي لهب وتب يعني تصوره لها أسف آه الله أبا كاكيا أتوكي أولا سمع القرآن سوكالي في أول من سبحان الله سو بين أولا نبي الله ní ìtẹ́nudé tó bá ti dé wọ́n wá fi òdòdó pàdé wọn wọ́n tẹ red carpet fún ẹ máa bọ ẹ máa wúlò ẹ máa rọra honorable à nínú jẹ irọ́ lọ́wọ́ lábẹ́ gbogbo honorable. ṣùgbọ́n àwọn anẹ́bí ọlọ́run lódodo à wàhálà wàhálà wọ́n pè wọ́n ní ọlọ́kùrọ̀ wọ́n sọ wọ́n lóko wọ́n ní ìwéèrè ẹ̀rí gbẹ́sọ̀ fún àlẹ́ sọ̀rọ̀ àti ọ̀nà fún ìlú ọ tí oní ọlọ́run sọ àkùrán nìkan lọ ẹnìyàn kọlá mọ̀jùlọ wèrè ni ọ sọfàmọlọ sọwọ́pọ̀ anábì di wèrè kọ̀sọ́ di wèrè torí délé àdúgbò kọlọ. anábì Ìsá alayhi salam wọn náà ń pè wọn ṣíṣe ń pè wọn kò rí nǹkan kan pé ni wọ́n fi ń dáhùn lóhùn gba ìgbàgbọ́ lọ. nígbà tó fura mà pé àìgbàgbọ́ ní ń bẹ pẹ̀lú wọn wọn gbàgbọ́. àwọn ẹni tá a rẹ sí pọ̀ àwọn ọmọ Israẹli wọ́n pọ̀ ṣùgbọ́n gbogbo wọn àìgbàgbọ́ iná ni wọ́n fi ń pàdé rẹ̀ ó sì tún fura tó wọ́n dé tí wọ́n fẹ́ pa wọn ó fura tó wọ́n dé tí wọ́n fẹ́ pa wọn tó ànábì wa fẹ́ mọ how much achievement làwọn ti rí sí láàrin àwọn èèyàn yìí ta ló gbà wá bóyá tẹ̀sẹ̀ ní sí ń tàn wá jẹ àbí òye wa nísìnyí kí àbọ̀ wa lù ní kọ́mọkọ́yàn kí kọ́mọkọ́yàn kí kọ́ á abẹ́ ṣífì kóńbi àlọ́ abidjan pétọ̀ ìyẹn mélòó ni wọ́n tẹ̀lé wa gbogbo yẹn bá sórí kọ bá sórí kọ. àní àlọ́ abidjan ìyẹn mélòó ni wọ́n lọ pẹ̀lú wa mọ̀ ń sọ̀rọ̀ ìjàmbá ẹ̀ dáhùn lálùkọ́ tó bẹ́ẹ̀ anabi Isa alayhi salam wọ́n ni man ansari ila Allah wọ́n fẹ́ máa dalẹ̀ ní tó kù dalẹ̀ ní tó tẹ̀ sí gbà wọ́n gbọ́ إلى إبلاغ الدعوة tani ọ̀ràn àwọn lọ́wọ́ tó sì di káwọn jíṣẹ́ Ọlọ́run tọnà fi ràn wọn. ọ̀sẹ̀ dọ́gba o àyàfi àwọn àwárí yóò àwọn àwárí yóò lè kó lè nàbí yẹn àwárí yóò kò sáà nàbí kan tí ò láwọn èèyàn ṣe àwárí yóò làwọn ní àǹfọ̀ àwọn alárànṣẹ́ èèyàn méjìlá ni wọ́n pè wọ́n péré ẹ dákun ẹ wo èèyàn púpọ̀ ọ̀pọ̀ láàpè díẹ̀ lọ́dá. قال الحواريون نحن أنصار الله أو حواريون àwọn táwọn fi àwa ń tiwa alárànṣẹ ọlọ́run ni wá á pẹ̀lú rẹ jọ rẹ fi ọlọ́run ọba lọ́wọ́ àní jọ dára rẹ àní tó dáṣẹ́ tó lọ́n fi rán ọ á máa bọ́ ọ mú gbálẹ́gbẹ̀ẹ́ ilé ìjẹ́ ìkíni lọ́kànbalẹ̀ bí ẹ bá nàìjíríà sọgbà àti sọgbà náà ti sẹ́ńpẹ̀ pé ta ni ó jẹ ẹni tí ó bẹ pẹ̀lú mi gẹ́gẹ́ bí àwọn ọmọ ìsírẹ́lì àwọn hawariyun náà fi dúró sàn lẹ́bẹ̀ẹ́ ìta Zubair ibn al-Awwam onáńdà pé mi bẹ́ẹ̀ la torí di eléyìí báyìí àwọn wọ̀nyí wọ́n sọ pé nahnu ansarullah àwọn olùmọ́wa wọ́n ní ọlọ́run ọba ò sọ fún wa nínú ayẹ̀ ìdí tí ó fi rí pín tóbi sọ̀rọ̀ àwọn àwárí yóò nà níbi ṣùgbọ́n sọ fún wa nínú àyà wọ́n lọ sọ fún wa nínú àyà rẹ̀ ọba sọ yìí pé. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله wọ́n ní ìdí tí ọlọ́run fi ń sọ ìtàn yìí fún wa ọlọ́run sọ nínú súra mi ọ sọ fún wa nínú súra mi nítorí pé ọlọ́run fẹ́ káwa náà dẹ́ni tí ó gbà kù kí ọ̀rọ̀ ọlọ́run tá a dúró lórí ipá wa náà fẹ́ rìn sọ ọlọ́run ọba lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn méjìlá péré tíun nínú àwọn ọmọ Ísírẹ́lì ti ṣe dúró títa ni Ànábì Ìsá alayhi salam náà má sá nígbà tó bá kàn pé wá ti fẹ́fẹ́ sin ọlọ́run tàbá rẹ ní ti ń dísẹ́ ọlọ́run kára ẹni tó dúó tì kára ẹni tó dúó tì pẹ̀lú dúkìá rẹ̀ kárẹ́ni tí ó dúró tì pẹ̀lú òye rẹ̀ kárẹ́ni tí ó dúró tì pẹ̀lú ìmọ̀ rẹ̀ kárẹ́ni tí ó dúró tì pẹ̀lú gbajúmọ̀ rẹ̀ kárẹ́ni tí ó dúró tì pẹ̀lú kó rẹ̀ tẹ́lẹ̀ ìní òjì kẹ́sì Islam ọlọ́wájú ṣùgbọ́n gbàtí kálukú bá ń tó ń kó jáde lẹ́nu ẹ̀sìn Islam ò ní lọ́wájú ọlọ́run bá ń fún wa ní ròyìn nítorí káwọn náà lè bá àkọ́sí ipa wọn náà á jẹ alárùn آمنا بالله أي سبب جعلنا أنفسنا أنصار الله أننا آمنا بالله sábà tí tó jẹ́ kí wọ́n gbà wọ́n jà lára sí fún ẹ̀sìn ọlọ́run nìkan ọgbọ́ ọlọ́run gbọ́ ó túmọ̀ sí pé gbogbo ẹni tí ọba lè dúró tẹ̀sí ọlọ́run tí ó dúró tàwọn tí ń jí sí ọlọ́run wọ́n gbọ́dọ̀ pọ̀ lọ́pọ̀ nítorí pé ní kíákíá kò ní rówó ń bẹ̀ kìí ṣe pé investment tó máa rí géèrè ń bẹ̀ láyé bíi ńbọ́ló ti rí lọ́rùn. àmọ́ nẹ́bìlà mùsùlùmí mẹ́mi rẹ lọ́tọ̀ bá gbọ́ lọ́ngbọ́ ọkọ̀ kú lásán yìí àmàlẹ́bílà ó lè kó gbogbo dúkìá rẹ lọ dọ́nà àpò péjọjúmọ́ péjọ kìntìmọ̀ kìntì bílẹ̀ ó sì dé ó ní kìtàbù ọ̀tún náà kìtàbù ọ̀tún náà mo sì tẹ̀lé kìtàbù ọ̀tún náà lówó bá ti gbé ó pòórá kìtàbù ọ̀tún náà kìtàbù ọ̀tún náà. torí ọ̀rọ̀ rẹ ọmọ bàdí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ pé àmàlẹ́bílà bí ọba tẹ́lẹ̀ yìí èèyàn kàn gbà fáwọn wọn wá ní wọn fún yàrá mi kàn rẹ anabi Isa bá a ti fi sọ fún agbọlọngbọ yìí bẹ́ẹ̀ la agbọlọngbọ wọn ṣáàd bí anna mùsùlùmí wá jẹ́rìí sí mùsùlùmí là wá jẹ́rìí sí mùsùlùmí ni wá. ẹ àwọn ta ni sọ̀rọ̀ náà ni táwọn ọmọlẹ́yìn anabi wọn mọ dùn àwọn ọmọlẹ́yìn ta ni anabi Isa wọn ní jẹ́rìí sí pé kí ni wá mùsùlùmí tọ inna dínà inda Allah ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run islam àwọn ọmọ lẹ́yìn jésù nù wọ́n ní jẹ́rìí sí pé kí ni wá mùsùlùmí subhanallah torí ẹ̀sìn máa dúpẹ́ fọlọ́ tó lọ́n sì wọ́n mùsùlùmí kò jí ó sì nàkó tó má nà tó àwọn ọmọ lẹ́yìn ànábì Ìsá wọ́n ní mùsùlùmí làwọn nítorí pé ẹ̀sìn kan tuntun tó lọ́n fi ránṣẹ́ sáyé láti jẹ́ fún sínú àwọn ànábì náà ní islam kò sánàbí mi tó mẹ́sìn mi wà islam náà gbogbo wọn wà wọn á tún jẹ́rìí sí tẹ̀síntìrì ẹ̀ nígbà tí wọ́n máa ń pín ìtàn fáwọn èèyàn náà lọ́kọ́ ọmọlẹ́yìn jésù wọ́n kọrin wọ́n pàtẹ́wọ́ wọ́n dún gálílì wọ́n á jó àkùnjó òjò gálílì o. wọ́n ṣàbẹ̀ aná mùsùlùmí wọ́n ní wọ́n jẹ́rìí sí wa anábì ìta pé mùsùlùmí wa ṣé àwọn lè ké jẹ́rìí pé mùsùlùmí ni wa nígbà tí jésù yẹ pé mùsùlùmí. mo rò pé ẹ ti làákà ń kọ tóun yìí bá ṣe mùsùlùmí táwọn á lè sọ pé tọ àwa gbọ́lọ̀ ń gbọ́ wá jẹ́rìí pé mùsùlùmí làwa bó tilẹ̀ jẹ́ pé òun ṣe mùsùlùmí kálá jẹ́rìí ti pé mùsùlùmí làwa ẹ̀sìn tọ́lọ̀ fi ràn orí rẹ̀ làwa. tọ eléyìí túmọ̀ sí pé al-iman wal-islam idha ijtama'a iftaraqa wa ẹ̀rí kan sọ pé amanna billah al-iman ìmáànì àti islam ó pé lọ́dọ̀ wọ́n ṣe mùnàfíkì àdínì tó ṣe pé ọkàn gbọ́ lọ́ngbọ́ ní gbangba kò sí ìmáànì lọ́kàn dára lẹ́yìn rẹ̀ rọ́bẹ́nà wọn àtòjúkọ ọ̀dọ́ lọ à ìmáànì máa dáa pọ̀ wọ́n ní rọ́bẹ́nà amanna bima anzal ìwọ ọlọ́run àwa gbàǹtọ̀ sọ̀kalẹ̀ gbọ́ kí lọ́lọ́ sọ̀kalẹ̀ fún anabi Isa al-Injil gbogbo ńtọ̀ sọ̀kalẹ̀ ọ̀kari tẹ̀wúrátà sẹ̀mọ̀kọ́ àwọn náà sọ̀rọ̀ tẹ̀lé tẹ̀wúrátà ládùmọ̀bì kan. wọ́n ti sẹ́bẹ̀ àná rọ́tò arọ́tò àti tẹ̀lé tí o ti fẹ́ sọ̀rọ̀ tó a onídàáni anabi Isa aleyhi salam. faktubna ma'a shahidin wọlé ọ̀nà kò kọ́ wa máa àwọn ẹni tó ṣe pé wọ́n jẹ́ ìbẹ́ kọ́ wa máa di àgbẹ̀yìn nínú àwọn ẹni tó ti fún wọn gbàgbọ́ mẹ́jọ agbẹ̀yìn nínú àwọn tó ti fún wọn gbà wọn ànábì rẹ̀ gbọ́ tó eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn méjì láwọn lódodo ni wọn gbàgbọ́. ومكروا ومكر الله والله خير الماكرين قد تيجي ọlọ́run bá náà ti tètè wọn tètè sí anabi ẹyíṣà aleyhi sẹlẹm ọlọmọba náà ti tètè sí wọn. والله خير الماكرين ọlọ́wọ́ ló ti dá aṣọ nínú àwọn adékèdékè nínú àwọn adékè ọlọ́wọ́ bá wa lọ dá aṣọ ètò ìwé ni wọ́n dá sí ànábì ẹ̀yíṣà ọlọ́wọ́ bọ̀ sọ fún wa níbi ṣùgbọ́n sọ fún wa nínú àyà mi ó ní وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله ètè wọn onáà ní ẹbí tí wọn gbà láti pa nẹbí ìrìsà wọn ti di àtìpá àwọn ń di di àtìpá wọn mẹkẹrọ wọn ọlọ́run ti dé tètè wọn ọlọ́run sọ fún wọn pé ètè náà dá sí wọn bẹ́ẹ̀ tí wọn sọ fún wa nínú àyà mi ọlọ́ni wa máa kọ́tẹ́lú òhun wa máa kọ́lẹ́bù òhun wa lẹ́kìn ṣùgbẹ́ ẹlẹ́hùn wa máa kọ́tẹ́lú òhun yẹ̀kìnà bọ́rọ̀fàáhù lọ́ọ̀rù ìlẹ́yìí وكان الله عزيزا حكيما ọlọ́ni wọn máa kọ́tẹ́rù wọn ò pa wọn máa sọ lẹ́bù wọn ò rí pa wọn ò sì rí kàn má gbélé wò wọn lẹ́yìn kí n ṣe fi hàn án ìṣújú ọlọ́run ló fún wa ó gbé àwọ̀ rẹ̀ ó gbé wẹ̀ lómi wọn máa kọ́tẹ́rù wọn yà kéèyàn wọn ò pa lóde. bọ́n rọ́pá àhúlọ́ọ̀hún ilẹ̀ gbígbé lọ́lọ́run bá gbé lọ sókè وكان الله عزيزا حكيما كنت نجيب بلغ بار الله حكيما الله torí di eléyìí kí ló ṣẹlẹ̀ àwọn olùmọ̀ nígbà tẹ̀sí wọ́n sọ àwọn àtàn lóríṣiríṣi kí lọ́fàá tó ti dé ti sí ànábì ẹ̀yí sáré ìṣẹ̀lá nínú rẹ̀ wọ́n ní ànábì ẹ̀yí sáré ìṣẹ̀lá àwọn èèyàn jù àti fún àtiwọ́ àti ìyá rẹ̀ gbàtú pé àwọn ẹ̀sìn tún ọ̀gbá gbọ́ wọ́n wá lọ sí lùmọ̀ àtọ̀ àti ìyá rẹ̀ wọ́n á dé sílé arákùnrin kan nígbà tí wọ́n dé sílé rẹ̀ wọ́n gbà wọn lálejò dáadáa ó sì wọn dáadáa ṣùgbọ́n bàtà di ní ọjọ́ kan ọkùnrin yẹn bá padà wá sílé lẹ́nu tí ọ̀bànú tí ń banújẹ́ lámì ìbànújẹ́ hàn lójú rẹ̀ kí ló dé ó nítorí pé ọba táwọn ní ní agbègbè ibà alábòsí ọba ni iye máa tọ̀ lójúlé kọ̀ọ̀kan tó ṣe pé ọmọ ibi tí ọba kàn nínú ilé àwọn aráàlú pé bẹ́ẹ̀ ni ó dé sí lálẹ́ ẹjọ́ kan ẹ̀yin lẹ lọ wo oúnjẹ tí ọdẹ àti gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀ àwọn sọ́jà tó kú lẹ́yìn àwọn bòǹgárì oúnjẹ tí wọ́n di ọtí tí wọ́n mú gbogbo ẹ̀yin lẹ lọ wá wa. wọ́n ní ìgbà tí arákùnrin yìí wá ń bara jẹ́ anábìrin sọ afọ fún kékeré lójú omi tó gbọ́n omi tó lè fi sí lálejò nù túláàtì yẹn ti gbọ́dọ̀ wá tóbi sí lábẹ́ ọ̀dẹ́dẹ́ ẹ̀mí rẹ̀ níbi ń ṣeré sọ́sánì anábìrin sọ afọ ẹgbẹ́ ó wọ kó ọràn lọ àmọ́ òní lè ràn lọ torí ó bí wàhálà so ìyá ànábì ìsá wa sọ fún pé kó ọràn lọ nítorí pé ọkùnrin náà dá sí wa pọ̀ ànábì ìsá ni tó ń bá ọràn lọ yóò bí wàhálà ìyá àrísá ni kó ọràn lọ wọn ní báyìí ànábì ìsá ni kó kó gbogbo àwọn kòkò tó bá nílé kó ọrọ mi sí gbogbo àgbè tó ní kó ọrọ mi sí kó wá sọ fún ẹni tí wọn máa ń kú tètè kí ọba àná ó dé ẹni bẹ́ẹ̀ lọ sọ fún anabi isa bó kó tó ń kú dẹ̀dẹ̀ fún ọmọ àbọ̀ anabi isa bá bẹ́ẹ̀ lọ gbogbo kòkó kún fún oúnjẹ àwọn àgbè kún pọ́tí nígbà tó bá dé bàbá jẹjẹjẹ ó mú mú mú ó ní ah, ìjẹ́ ti wá yàtọ̀ báyìí oúnjẹ pọ̀ gbogbo ẹsẹ̀ kí wọ́n ní wọ́n sá ń parọ́ fún pé ẹ nígbà báyìí nígbà tó sá tó tó tó pò ń pọ̀ olùdókùn títí ọ̀sá ti jẹ́ ọkọ̀ lọgbẹ lọ tó ń jẹ dìde lọ́wọ́ ni ó pè é ẹni tí ọlọ́run gbà pé kọ́ bẹ ọlọ́run kí gbogbo omi ọdọ sí kó mi ó do oúnjẹ ẹjọ́ kó lágbára láti lè bẹ lọ́run kọ́ mọ òun tó kú láìpẹ́ ètò tó jì ọba pè ànábìrì ìta ọba ní òun ní sọ ànábìrì ìta lẹ̀ àbíká ànábìrì sọ́ọ́bù ń jí ọmọ òun anabi isa náà ní bẹ́ẹ̀ náà kọ́lọ́n ti ọmọ rẹ̀ tó ń bá bẹ́ẹ̀ náà tó ń bá jí ọmọ yìí ǹjẹ́ ọ̀sẹ̀lẹ̀ títí náà lánàá ó ní kò sí ń tọkàn àní kò mọ orí ọmọ títí tí náà ṣẹlẹ̀ ọbẹ̀ náà ọmọ padà sí ọmọ padà tẹ̀mí wàhálà bẹ̀rẹ̀ ó di gbogbo ara rẹ̀ dojú kọ́ra wọn pẹ̀lú dà wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn tó ìgbẹ́ ní àwọn èèyàn tí wọ́n wà nẹ́bẹ̀ẹ́ yìí ká kápò lókùbẹ́ lọ́rùn tí ọmọ nàìjí tí gbogbo tó fi di tí wọ́n para wọn tó yẹ káwọn pa nàbì rẹ̀ ta wọ́n ní sábàbí kan sábàbí mi wọ́n ní láti gbà tó lọ sí náà nàbì rẹ̀ ta alayhi salam nínú nínú ní inú tí ń bí àwọn ìyàwó jì tó nàbì rẹ̀ ta tó ti kó mú òfin kan tó takùtà nàbì Musa tí kìí ti kọ́ fẹ́ sùn fi rọra ìdí ara rẹ̀ ọ̀tá làwọn kà kú àmọ́ sì gbọ́dọ̀ lẹ́yìn rẹ̀ torí ẹ̀ láti ìgbà tí ànábì Ìsá ti ń pèpè lọ sí di ipò náà mú tírà tuntun kan wá àtijọ́ làwọn ìyàwó ti ń lépa rẹ̀ fún pípa iná ló sì ti jẹ́ pé lérò wọn àwọn náà làwọn ti pípa torí àdìmọ́nì mi kẹ̀tì yẹ rahimahullah àwọn sọ fún wa bí tún ṣẹlẹ̀ òun náà ní kí àwọn èèyàn kan wọ́n lè dí àpòpọ̀ lọ bọ́ bá àgbà yẹn. wọn lọ sí ọba alábòsí wọn wá sọkọ bá títí ọba fi gbà kíkẹ ẹnìkan ti yọjú báyìí ẹni náà ń kí àwọn lọ síbi káwọn máa tako táwọn yẹn ti ń ṣe tẹ́lẹ̀ ń pa àwọn yẹn láti láti wọ abú kọ́ ọmọ ọmọbọ̀rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu káwọn yẹn ti dáadáa lọ pa àwọn bàbá wọn lọ ya ọmọ torí ẹ ìbàjẹ́ sí ọkùnrin yẹn pépè lọ síbi rẹ pélékè o àti kẹ wá bá mi wọ́nà bẹ́ẹ̀ sì yànjú ẹ̀ kẹ́bí sí máa tẹ̀lé gbogbo gbà wọ́n ní bá ti tètè nù tó fi jẹ́ pé wọ́n gbé àwọn èèyàn dìde láti ike fún wọn lọ mú ànábì rẹ̀ ta wa wọ́n kò tètè o wọ́n àwọn ọlọ́pàá àwọn ọlọ́mú wa wọ́n fi pa ọba ni wọ́n mú wa wọ́n sì pa wọ́n kà má gbélébùú wọn alẹ́ tó gba wájú orúkọ rẹ̀ ń jẹ́ Yahuda Yahuda nígbà tó ń délé sànẹ́bí Isa alayhi salam nígbà tó ti kófìrí ọdún wọn bọ̀ ó ti bẹ̀rẹ̀ sí bẹ́lọ̀ tó ọlọ́run bá wọn arámọ̀ lẹ́kà Jibril ló gbé kò sí pé ń sunkún pé olúwa tó máa fi mí náà ní ọwọ́ adé kan kan mi máa gbélébù ọwọ́ adé kan fi fẹ́ ń sọ ní bíbélì tẹ́ntẹ́n ara wọn yẹn kó lọ́lọ́run ti fi lẹ̀ sílẹ̀ tuntun wọ́n ti nà jọ̀ǹdàná lọ́wọ́ lọ́wọ́ àdúgbò àwọn ọmọ ogun ọlọ́run náà ní ògbórí ọlọ́run là búra àwọn ọmọ ogun wa ní ògbórí ọlọ́run bí àtẹ̀rẹ̀ yìí kan àlàyé ń bọ̀ kó ló ti gbé kí wọ́n pa ni àbí wọn kì í pa tọ́ ọlọ́run bí àtẹ̀rẹ̀ yìí kan rẹ̀ sẹ́nà ìgbà tí èkó tó jáde wọ́n ní ọmọ sínú lé mọ́ ìdọ́lọ̀ ọba wa ṣe ní ẹbí máa fi tẹ̀síẹ̀ ti sọ àtàwọn afọ́ntẹ̀síẹ̀ mi àlùsì wọ́n ní ìdọ́lọ̀ ń ṣe ni pé ó gbé àwọ̀ ojú ànábì Ìsá fún ara rẹ̀ sì jẹ́ ara Yahuda sọye ojú di fèsì ti tànábì Ìsá bọ́dì yòókù bọ́dì Yahuda ni tó ẹ̀ka ṣẹlú wa náà ẹ̀ mọ́ kìnnìjà náà wọn lù pa wọn kàn léṣe wọn kàn lágbélébù wọn wá dojú sí wọn kó dojú sùn wọn so náà lọ́dọ̀ wọn bá sọ pé wọ́n ilẹ̀ lẹ́yìn àtàlẹ̀ kò fi ilẹ̀ fi ṣẹ́kì mẹ́lì wọ́n máa pàtẹ́lú òun kìínà lọ́dọ̀ náà ti ṣe àpò ẹnu parí gan iye méjì gbà wọ́n títí èsù ní àbí èsì jésù ojú ojú jésù bọ́dì bọ́dì yahuda àbí òye wa ok tó bá jẹ́ pé jésù bá ní níbo wà ní yahuda wọ̀ ọ̀kẹ́ sóye torí àti wọlé wọn rí wọn ọ̀dà màmá sókè ṣe yahuda lọ jáde àbí jésù jésù wọn kù rò kó yé ibi ńgbà tá a rí fèsì lọ́jọ́ fèsì jésù bọ́dì ti jẹ́ bọ́dì yahuda ọ̀dà tó bá jẹ́ pé jésù bá la pa lóòótọ́ gbóyè yahudu àwọn lè lọ àárín máa kófìrí rẹ̀ máa rójú orí rẹ̀ ọ̀dà tó bá ti pé yahudu àbáni ìmọ̀ ní tẹ̀sí wa lọ tó eléyìí ò yé wọn lónìí yìí ọlọ́mi bá rọ̀bà ọlọ́hùn ilé ọ̀rọ̀ orí bí wọ́n ti ṣe ń pè tí wọ́n ń tara wọn jẹ tí wọ́n ń fàgbélé kú kọ́rùn. بل رفعه الله إليه gbígbé lọ́lọ́ ọ̀gá gbé lọ sókè lọ́dọ̀ rẹ̀ gbèsè pé wọ́n wá gbọ́ ọmọ rẹ̀ fẹ́ẹ́ sọ sáfọ̀ ọ̀tún rẹ̀ sáńtara wá jẹ o ẹni kọ́ ló ń gbé lọ sí sànà. wọ́n máa kọ́sẹ̀ ló yẹ pínà kò sẹ́ni kàtó ní pẹ́sẹ́ǹtì ní ọ̀pá ọ̀pá orí ojújẹ ojú ẹlòmí bọ́dìjẹ bọ́dì ẹlòmí sẹ́ni lẹ́yìn tẹ́ máa sọ̀rọ̀ ìkéyìí ẹni tá a rò fún àǹfààní the face was his face but the body was the body of another person ẹ dákun tó ṣe sọ ah ìgbé méje ọ̀gbọ́n torí ẹ ló ti jẹ́ pé wọ́n ṣe lé wọ̀ wọ́n bá mi bíbélì bánabàtì nzọ pé òun náà bá alukuraan ti sọ sẹ́wọ̀n kétan lásán nítorí nítorí wọn ti wọn kọ forty years lẹ́yìn fún òrí jésù máa wọn tó ń kọ́ tàn ju bíbélì tẹ̀rí yẹn nísìnyí má kó sùkọ ètò ìrántí jọ́ọ̀nù kó ètò ìrántí má ti kó ètò ìrántí àbí òye wa lọ́wọ́ pé ètò ìrántí ìrántí ètò gbàgbé wọn yóò fi mí sí. so iná pàlú ti jẹ́ pé ìgbà tí bánábàjì ọkọ̀ tẹ̀ òun ní káà ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí jésù pa gbígbé lọ́lọ́run gbé lọ sókè so yé wa gbígbé lọ́lọ́run gbé lọ sókè lẹ́yìn náà gbígbé lọ́lọ́run gbé lọ sókè sọ ẹ̀kọ́ wà ní bíbélì ẹ̀rù wò wọ́n kà má gbélé kó sẹ́kọ́ wà níbi bẹ́ẹ̀ lò kò yẹ kó sí mẹ́tọ́ níbi èsì wọ́n ti kà má gbélé kó bíbélì talọ́lọ́run àtọ̀kalẹ̀ fún sẹ́yìn ká ti kà má gbélé kó náà tó sọ bíbélì ń kalẹ̀ fún sóyè ó sì bẹ́ẹ̀ sì gbogbo ẹ̀ ìta lásán so eléyìí ó fi hàn wá wípé lẹ́yìn náà arígbé bíbélì jọ́ọ̀nù arígbé mátíù arígbé máfúsù àti ìrìtì jésù àti ìrìtọ́lọ́ tọ́lọ́ ló ti jà àbí bẹ́ẹ̀ kọ́ ni torí de eléyìí àdúgbò fọlọ tuntun wa mùsùlùmí àdúgbò fọlọ tuntun wa lẹni tí ń ríra wọn náà fọmọ fọ alójú lẹ́yìn gbàtà tí ń ríra àdúgbò fọlọ tuntun wa lẹni tí ń tẹ̀lé tani Muhammad sallallahu alaihi wasallam ẹsẹ wa lẹni tí ó padà wá pa ojú ọ̀nà yìí sí ọlọ́run ọba tí wà lọ́kàn ní ẹjọ́ kan àwọn òṣìṣẹ́ rẹ gbọ́ tí wà lọ́kàn ní ẹjọ́ sọ pé ìmálẹ̀ àti ìmánà al-Qur'an àti sunna ní Muhammad sallallahu alaihi wasallam ẹsẹ wa lọ́kàn ní láyé bí àti wà lọ́kàn سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم سلام نعم نعم five. Sọláàsì. Ṣé alhamdulilayi? Nítorí pé Islam wọ́n ní táwọn anábì tó síwájú náà bá ti rìn. Anábì sọ̀rọ̀ náà àdìsí náà lọ́nà ti fún ní ọ̀rọ̀ kíkì. Bóòlù àwọn ti ṣe kí ọ̀rọ̀. Irun kíkì kìí ṣe nǹkan tuntun. Nítorí pé Islam kìí ṣe tuntun ẹmọ pé gbogbo ànábì tọ́lọ̀ wọn bá ran islam náà lọ́lọ́ fi ran gbogbo wọn pátá kò sí èsì òfin ọ̀nà ṣùgbọ́n ìrun tí wọ́n yàtọ̀ sí tiwa bí wọ́n ti gbé ń kí tiwọn ó lè papọ̀ pẹ̀lú tiwa láwọn àyè ibì kan ìyàtọ̀ lè wà ń bẹ̀ láwọn àyè ibì kan ṣùgbọ́n ìtì ọ̀tà nẹ́bí sọ̀rọ̀ láàrin wa rè sẹ́lẹ̀ irun tó lọ́n fún wa ó jẹ́ pé ẹ máa kírun márùn lójúmọ́ irun márùn lójúmọ́ àwọn ànábì tó síwájú wọn náà fún àwọn ọrùn márùn lójúmọ́ àmọ́ náà máa ń kí ọ torí ẹ̀ lànàbì musa fi sọ fún ẹ̀sùn muhammed sallallahu alayhi wa sallam ife ọlọ́run náà ní dáhùn èèyàn kan pẹ̀lú tí ò tó tọ́nà fún ra wọ̀ ìrún márùn ìdáhùn ò lè ṣe tó yé wa ó fi hàn yín pé ìrún tọ́nà fáwọn ọ̀pọ̀ tó bá so ṣùgbọ́n pé wọ́n kírun à ń kírun ẹ̀rí àmáríyàmù ọlọ́run kò kírun anabi isa ya anabi isa mariam ọlọ́run ní kò kí wọn ẹ wà anabi isa gan fúnra rẹ̀ kí lọ́lọ́run ní kò sí ó ní ọlọ́run pa mí láti ẹ̀kí máa tí ọ̀nà ṣùgbọ́n làwọn anabi tó síwájú tó àlàyé rẹ̀ ń bẹ nínú àwọn àyà òkúrò àn tó lọ́wọ́ ń sọ nínú suratul anbiya nípa anabi kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ìmà kí wọn ìmà pa àwọn ìyàwó rẹ̀ láti ẹ̀kọ́ kí wọn ìmà kí wọn má pa wọn àbí àbí ẹ̀kọ́ ni so torí pé àsọlẹ sọlẹ wà rọkùsù rọkùsù rọkùsù kò náà lè jó àsọlẹ tó ní ọrẹ Ọlọ́run ti sọ fún ànábì kan jó náà báyìí tó ṣẹlẹ̀ torí ànábì sọ fúnlá àìsàn lọ́rọ̀ ti sọ fún àwọn ànábì ọlọ ẹsìn àwọn kan ṣùgbọ́n ọ̀nà táwọn ń gbà bẹ̀sẹ̀ òfin tó mú ayé àtọ̀fẹ́ àwọn ṣùgbọ́n gbogbo wọn pátá ẹ̀rí pé ìjẹ́sìn wọn lọ síbi rẹ̀ náà ní káàsì lọ ló nìkan sámọ́sẹ̀ bọ́ ṣùgbọ́n dídè bó ti máa ṣe lọ́yìn ó lè yàtọ̀ látàrí nàbì kan sáà nàbì bí àpèjúwe ní ìsinyìí rà àwọn aláṣẹ tó síwájú náà sálù àlà ẹ bá àwọn aláṣẹ sálù àlà ìdí ni pé àwọn ẹnìkan gbé ara wọn bó ì wọn wọn bó ọlànbẹyà ẹkọ nígbà tó sálù àlà mẹ́ta mẹ́ta ṣùgbọ́n tẹ̀yẹ́mù kò sí fún gbogbo àwọn àjọ tó síwájú àwa nìkan lọ́lọ́run fún tẹ̀yẹ́mù náà lànà bisimilá ìsìlẹ̀ ń sọ̀tò wọ́n ṣẹ̀rẹ̀ lẹ́sìn yẹn ọ̀rùn mẹsìdẹ́ wọ̀tọ̀rọ̀bọ̀tọ̀ ha tọ̀húnwà bí ọlọ́run bá ti gbogbo lẹ̀ fún mọ́sálásí kò sí bẹ́ẹ̀ fún ànàbí tó síwájú wọ́n dé gbọ́n fi sẹ̀sìn fún tó lè kí ọ̀ ọlọ́run ti ṣe gbogbo ìpẹ́lẹ̀ ní nǹkan mọ́ bẹ́ẹ̀ yàtọ̀ sáwọn ànàbí tó síwájú àwọn ànàbí tó síwájú náà ti hajj ṣùgbọ́n bó làwọn ṣe ṣáàjì tiwọn làwọn á lọ تبغى ما في حاجه تلقى النبي صلى الله عليه وسلم اطلق افضل الدعاء دعاء يوم عرفه وخير ما قلته انا والنبيون قبلي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اي إيه تقول لا تنوى دعاء لا دعاء تجارة اي لي تمي حتى النبي صلى الله عليه قلنا لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير انا في حج so ṣùgbọ́n àwọn adítì tuntun wà ń bẹ̀ ìyàtọ̀ lè wà láàrin ànábì kàtà ànábì náà parí. rárá àwọn náà ti máa dá ọ̀rẹ́ orí kẹ́yìn àti kàkàkàtà wọn fún agbárùkù tì wọn náà fẹ́ tọ́ da ẹni tó ti kéńkéèpé lọ sí jẹ́ ìfọ̀n lódodo kọ̀ pẹ̀lú rẹ̀ eléyìí ló tó máa ti pé wa náà kó gba wù ládàá jẹ kọ ọ̀nà lọ́pẹ̀lú tó bá lè fi hàn lọ́wọ́ náà. gbogbo ẹ̀ náà súrọ̀tọ̀ alẹ́ mìíràn yìí náà àlàyé rẹ̀ ń bọ̀ á dé ti súra láìpẹ́ táyà láìpẹ́. sọlá. alhamdulilah alhamdulilah fífi ìlú lulu sakara fífi ìnú àpàdé ànábì sallallahu alaihi wasallam lóòótọ́ àti wàá sọ pé kò sí ìlú lulu nínú tọ́tọ́ tí mùsùlùmí náà máa ṣe kò sínú rẹ̀ nítorí pé ìtàn pa níta yẹn pípé náà ti pàdé ànábì sọlá àṣẹlẹ ó ń bùkátà kásàfi hàn bó ti ṣe fẹsẹ̀ rìn lẹ̀ tí wọ́n ti bẹ́ẹ̀ lójú ètò ìdìbò tí wọ́n bá ń kọ sínú tíra náà lọ sẹ́lẹ̀ ìtumọ̀ àmà ìṣẹ̀lẹ̀ tó yẹ ká wà lọ nítorí pé tábà kàtìrí kan kọ̀ táwọn náà ń tọ́lá àgbẹ̀tò wà lé náà wọ́n ti kọ́ fáwọn ẹ̀sìn wá sí inú síra torí àwọn ti kọ́ àwọn síra síra ní síra tó nàbàwí yẹ tó sàhíhà àwọn síra tọ́jú dúdú tí èsì rọ̀ òsèlú kọ́ àlọ́ta ti gbó láwọn lè kí ó ti wà lórí kálukú náà àmọ́ bẹ́ẹ̀ bá mọ̀ dúdú ẹ̀ mọ̀ gbọ̀nyìn mọ̀ tọ́lá àgbẹ̀tò wà lé náà báwọ̀ bẹ́ẹ̀ ti wájú ṣùgbọ́n ní òfin islam islam gbà kí wọ́n lu sakara láyè kan pàtàkì àwọn èèyàn kan ọ̀tọ̀ ni ó sì lù òun náà ní kíkẹ́ máa ń ṣègbéyàwó islam gbà káwọn obìnrin láàrin ara wọn kí wọ́n lu sakara kí wọ́n sì dárin fún ìyàwó tó ń gbé lọ ilé ọkọ ètò ìfọkùnrin kan ní wàá lọ bọ́ sàárín ọkọ ń bà nílùú tí ọmọ sọsọkúsọ tí ọmọ wúlò obìnrin kan gbọ́dọ̀ sọsọkúsọ kò gbọ́dọ̀ wúlò fún mi ìyẹn tó bá wù kò sínú súnà dandan obìnrin sóbìn islam ò lòdì sẹ́yìn àmọ́ gbogbo ìta àwọn èèyàn ń ṣe lónìí pé à ń kọ́sẹ̀ ànábì kọ́sẹ̀ ànábì ni ká lùlù pé kí ni ìlú bá wò sílù lànábì mú àyè sílù lànábì mú àwọn sọlọ́lá àwọn àríwá ẹ̀ sọ náà ṣe Baitul Maqdis náà ní ṣe Baitul Maqdis kọ́ ni àwọn àdójúkọ ní ìsinmi Baitul Maqdis subhanallah kẹ́mẹ́ owó islam sẹ́mi afẹ́ kírun ní mọ́sálásí Baitul Maqdis tọ́lọ́ ń pè ní Masjid al-Aqsa àti ní gbogbo Palestine níbi tí Baitul Maqdis náà wà Jerusalem gbogbo ẹjọ́ bá kírun bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ kọjú sí káàkiri tí ọba jẹ́ bí wọ́n ara wọn jẹ tọ́lọ́ lọ yóò fi padà náà náà ló ti jẹ́ pé gbogbo ẹni tó bá lọ tó fẹ́ di aláàjì kudusu wọ́n rí i pé ńgbà máa dé tán wọ́n máa ṣe èméjì pé ṣé táwọn sì ṣe ibọ́ sí torí pé picnic lásán ni tí wọ́n máa fẹ́ kó wọn wọ irrigation market yẹn ní kíláàsì yẹn tó láwọn Yahudi wọ́n ti gba lúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ní ìlú lọ́wọ́ tó wọ́n àmọ́ kó wọn ṣe picnic ká wọ́n ní kí wọ́n bọ́ bá ta fún sálọ̀ àlàáwọ̀ irú picnic yẹn náà ṣe àwọn àti kí ni kí n tà wọn lórí bí ọgbọ́n ti fẹ̀sìn tí wọ́n lè délẹ̀ náà tó bá lù àlá ń bẹ̀ mọ́ àlá òlówó àbí kọ́ ọmọ tó nu sọ́ọ̀tì bá àlá ń bẹ̀ náà kárí kù sọ. náà. kótó

àti pé àdúrà ni dàwa múmi àti ànábì fún ká sóògùn ẹ lọ bẹni tó sọ wípé mo ló ti rí tó yé àbí òye àbí òní fẹ́ bi léèrè ọ̀dáhùn tí òní fẹ́ bi ni á tó ọjọ́ bó ti jẹ́ kò síbi tí ànábì ní ká sóògùn tó ọ̀pá lọ sọ́dọ̀ olóògùn láti ọdún kẹfẹ́ rí tó tún alánàbì ní ká sóògùn ẹ̀ kọ́ta kúrá wọn tó bá lọ sọ́dọ̀ olóògùn tó ọgbà kọ́ ó di kèfèrí tó bá lọ sọ́dọ̀ rẹ̀ tó bá gbọ́ ọ pàdánù ọmọ ogójì ọjọ́ níta àmà nínú àdìsí yẹn ni pé àdùáwò àdùáwò ó wà láìdá àdùáwò mọ́kò láìdá níta àmà nínú àdìsí kẹsì sẹ́yìn àdùáwò mọ́kò láìdá àdùá ni pàápàá jọ àdùáwò ó wà láìdá ni ẹ̀ ìjọsìn tó eléyìí jẹ ló ṣe jẹ náà àrí. a sì ń pé. bẹ́ẹ̀ ni eléyìí ẹ̀yin náà sọ pé àwọn olùmọ̀ nípa tẹ̀síìrì sọ kò túmọ̀ sí pé gbogbo ń sẹ́ńbà ti sọ náà ló ṣe déédéé sẹ́nu káwọn ń sọ pé kí lọ́pàá náà ti fẹ́ pa ni ṣùgbọ́n tá a mọ̀ ni pé nínú doctrine tí ànábì Ìsá ṣe ni pé ọ̀tàkọ́ tí mo mọ̀ ọ̀tàkọ́ tí mo mọ̀ kò ní fún ọmọ sí tó wọ́n somi jọ tíyìn nínú sàrọ̀ nítorí pé nínú sẹ̀fẹ̀ wọ́n máa ń gbọ́rọ̀ wa nínú táwọn ọmọ Ísírẹ́lì sọ nítorí tọ́rọ̀ bá jẹ mọ́rọ̀ pé nǹkan sọ tán sọ pa rẹ̀ nǹkan tó túmọ̀ sí kò ṣe déédéé tó nítorí pé táwọn ọmọ ní pé ọ̀tàkọ́ tí mo mọ̀ Al-Kùránì ànábì yìí sọ sómi dọtí wọn fẹẹ sọ náà ẹsẹ gan ọkàn mi fò ní àríkùsà lọmọ. Thank you kọ́dà bí wọ́n tún àtàwọ́ màmá àwọn àbáwọn alhamdulilayi ife ayé olóṣèlú la wà kọ́nà ń gbàdá sí sí láyé olóṣèlú pẹ̀ntúbà wà ní political code so tó bá jẹ́ kékeré ṣe mùsùlùmí tó ní fífi kan ní tọ́ọ̀sì gbogbo àwọn tó wà lábẹ́rẹ̀ lọ́fíìsì wọn bá dé tọ́ọ̀sì so àwọn náà wọ́n sì máa máa participate nínú tí wọ́n ṣe àdúgbò tẹ̀ wọ́n máa participate so láì ṣẹ́kì ẹni tó bá ti lè yọnu sí ìṣẹ́gbọ́sọ́lọ̀ lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmí ó di kèfèrí sí ọ ipò náà láì sí ọ ipò náà láì tó ti torí rẹ̀ tó sọ ẹ̀sìn rẹ̀ rẹ̀ torí di eléyìí la mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ bá wọn débẹ̀ mùsùlùmí nìwọ nítorí di eléyìí gbogbo tó ti má ọ̀tún ọ́fíìsì kọ parí lọ́fíìsì à ń bá ní lọ sọ́ọ̀sì kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àti nígbà tó kékeré náà wà mú kíláàsì o wípé torí náà àìsàn. àwọn àwọn àlejò àti àwọn bọ́ọ̀lù ti ra kò sí ìyẹn náà kàkiri àkọsílẹ̀. bọ́ọ̀lù yàtọ̀ bọ́ọ̀lù ẹ̀yàn ọ̀rẹ́ ẹ̀ ló ń dé èèyàn lẹ́bẹ̀rẹ̀ ìta ló ń dé bọ́ọ̀lù gba ẹ̀sìn anabi Isa yahudi ni wọn gbẹsìn anabi Isa ní gbígbà àti rọ kó lè bá bẹsìn yín jẹ exactly gẹ́gẹ́ bí ẹsẹ̀ ń sìn ní Abdullahi ibn Saba al-Yahudi yahudi lò náà ọ̀nà parọ́ fún ti islam nítorí pé lè bá islam bẹ̀ ń lọ dá sí àlẹ́ náà. àlàyé ń bọ̀ lórí eléyìí ni àwọn àyà ti bọ̀ náà. ètò ìtọ́ ni judas ti tẹ̀kẹ́ mi ó fi tire so yahuda yahuda ọ̀rọ̀ kó fi tire rẹ̀ kó fi tire rẹ̀ àwọn òwòrí kà. nínú tíra tẹ̀síìrì kọjọ́ kan ní ọmọ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n nǹkan táwọn akọ́mọ̀ ní pé ńgbà tí wọ́n ń bọ̀ wá pa jésù yẹ̀wúdà wọn rán púpọ̀ lọ wò sọ̀rọ̀ gbà tó ti dénú lédè ọ̀jáde fèsì ti ti jésù bọ́dì tẹ́kùtù yẹ̀wúdà subhanahu wa ta'ala wa bihamdihi ashhadu an la ilaha illa